ṣé ìgbà kan wà táwọn mùsùlùmí lè ṣe wọ́de náà mi wọ́de kò kí ń ṣe àṣàwà mùsùlùmí àṣàwọn kèfèrí ni so nǹkan tí àwọn mùsùlùmí kan bóró láti ọ̀dọ̀ àwọn west ni tí wọ́n máa mú àwọn nǹkan tán lè lọ láti lè fi sọpọ́tì ẹni so ìwọ̀ àwọn kèfèrí ni kò ń ṣe ìwọ̀ àwọn mùsùlùmí mo rò pé ẹ̀klẹ̀ so kò ń ṣe ìwọ̀ àwọn mùsùlùmí ni so tí a bá rí àwọn eh, aláṣẹ tán bá ṣe àwọn kankan tó kù díẹ̀ káàtó a máa lọ ń pàkíyèsí wọn sí i à ń yan àwọn representatives tí wọ́n lè lọ bá wọn tí wọ́n discuss pẹ̀lú wọn tán bá gba alhamdulillah tán bá gba àwa ti ṣe ojúṣe tó yẹ kí a ṣe ṣùgbọ́n kálá fẹ́ ṣe protest a ti fi ààyè lẹ̀ fún tọ́gírì a ti fi àyè lẹ̀ fún vandalism àwọn tí ó ṣe tọ́ọ̀gì tí wọ́n ṣe bí tọ́ọ̀gì ń bẹ́ yóò máa bẹ́ àwọn tí ó vandalize nǹkan yóò máa bẹ́ so tó bá ṣe pé àwọn peaceful protest ń pariwo tẹ́pẹ́ wo protest ń ṣe demonstration tán ṣe máa ń wà peaceful ni kò síjọba àlúkan tó máa ní problem pẹ̀lú protest because yóò kàn rí rí pé kí ni àwọn èèyàn mi fẹ́ ṣe exercise wọ́n fẹ́ burn fat ọmọdé ti bọ́ọ̀nù ẹ̀ tán wọ́n á lọ wẹ̀ nǹkan kan ò ní ti ẹ̀yìn ẹ̀ bọ́ wá fi wọ́n kàn fi ẹ̀hónú hàn ni kò sí problem wọ́n ti bọ́ọ̀nù fat ṣùgbọ́n àwọn tán ṣe protest náà ti mọ̀ pé kíní ẹ̀ ò kí ń jẹ dáadáa so wọ́n á sọ di kíní wọ́n á sọ di violence nígbà míì hátà nílùú àárí gbogbo àwọn nǹkan ẹ̀mẹ́ tí ó bá ti jẹ́ nǹkan tó ṣe wípé ó ma ní vandalism nínú àwọn tán ṣe gan náà wọn kì í rí pé àwọn rí ní àwọn protest káwọn tí ẹ̀ ṣe kẹ́kọ́ tó máa bíjọba yẹn nú ni aha ṣùgbọ́n káwọn kan bọ́nu fàtì lásán ní pariwo pariwo fẹ́ fún gbàtí ma fi dé ló ti lágùn dáadáa ni so ó lọ wẹ̀ ó wábìkan wó sí so ìjọba tí yọ ṣe kò jù náà lọ ìjọba kò sí problem how many hours rẹ fi ṣe ṣùgbọ́n ti mọ̀ yí pé táwọn bá ṣe yẹn kò ní kò ní lọ ẹ̀hẹ́n wọ́n wá ṣe ètò ìkún wá fi di gbogbo ọ̀nà ìyọlọ́jọ́ òní ríbi lọ ìwọ́n tó fẹ́ lọ bí iṣẹ́ rẹ̀ òní ríbi lọ so wọ́n ṣe so that a lè effective wọ́n ti kó wà effective ìyọlọ́jà ìyàwó pé ah, ṣe ìwà ní jẹun ní ìhún ṣiṣọ́ọ̀bù mi ó ń ṣiṣọ́ọ̀bù àwọn tó fẹ́ bọ́gù ṣọ́ọ̀bù àwọn owó àwọn abọ́gù rẹ̀ so ló fi jẹ́ pé Islam encourage irú nǹkan bẹ́ẹ̀ ni then ọ̀pọ̀lọpọ̀ amítan láwọn ń ṣe protest ẹ̀rí máa ń pààyàn tí wọ́n máa rí nísàn kan wà ní Britain wọ́n wà ní France wọ́n wà ní America wọ́n láwọn ń ṣe protest nítorí Gaza ta ló ń fún Israeli ní weapons huh? America àbí britain gbogbo wọn fún ní weapons ìwọ́dẹ̀ wà nínú britain ó wà nínú america wọ́n ṣe protest ó yẹ kó kúrò lù yẹn ni kò yẹ kó mọ gbénú ìlú tó ṣe pé ó ń pa ọmọ ìyá rẹ̀ ó yẹ kó fi bínú kúrò ń bẹ but the same people tọ́mà ní american visa lottery jáde báyìí àwọn náà dásáré lọ bẹ̀ ìlú tó ṣe pọ́ ń takò ń gbogbo gbani tó má ní bo níbi tó wù ẹ lọ jù lágbàáyé táwà yìí America Britain France kò ní ní Egypt wù òun lọ kò ní sọ pé <laughs> Saudi wà òun lọ ni America yìí náà ni Britain yìí náà France yìí náà ni ẹ̀pẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ọ̀tá ṣe ẹ̀kọ́ mọ́ gbélú ọ̀tọ̀ ọlọ́run ó wà nítorí pé kí ni tó wá ní kí làwọn kí wá tó fi wá wà rẹ̀ ẹ̀wọ́n fúnyàn ní freedom àà ah, ah. ó túnmọ̀ sí pé ìlú dáadáa nìyẹn náà àbí yé ni tí Egypt ò bá lè fún ẹ ní freedom tí America ń fún ẹ ó túnmọ̀ sí pé ìlú dáadáa níbẹ̀ kò sọ pé kò yẹ kó wọ́n pé ní ìlú ìlú burúkú freedom rọ́nà fún ẹ àwọn tó ń sọ yìí ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n tí ó sì doubt ń bẹ́ẹ̀ ẹlòmíà ni Russia gbìyànjú ẹ̀kẹ́ tí Russia ṣe nípa ọ̀rọ̀ Gaza yẹn ni Russia tó ń pa àwọn èèyàn ní Syria èèyàn tí Russia ti pa ní Syria ó ju ìlọ́po ìlọ́po ìlọ́po àwọn tí Israel pa Palestine lọ ẹmọye àwọn mùsùlùmí tó ti kú ní Syria ni àwọn èèyàn tí China ń pa ní ìlú ẹ̀ àtọ́jẹ́ mùsùlùmí ṣe wọ́n rẹ̀ ń bẹ́ẹ̀ ìlú wo lórí lórí China bá sọ̀rọ̀ yìí pé kó stop ẹ̀ kò sí torí wọn bá sọ̀rọ̀ lórí pé kán stop kí wọ́n ṣe ń continue ẹ̀ inú ń bí wọn pé àwọn ọmọ ìlú àwọn ni wọ́n ṣe Islam ṣùgbọ́n torí pé wọ́n support ọ̀rọ̀ Gaza oh China da Russia da ìkwàníyà nìyẹn o ẹ díjú kúrò ń bí aburú tí àwọn èèyàn ń ṣe fáwọn mùsùlùmí náà náà ń ṣe fún o ẹ sọ ti Syria o báwọn Russia ṣe ń pa àwọn mùsùlùmí Syria àmọ́ owó ni wọ́n lọ join àwọn tọ́jọ parapọ̀ tí wọ́n lọ ba Libya jẹ́ against Muammar al-Qadhafi tó wà ń bẹ́ Qadhafi ò fìyà jẹ àwọn aráàlú rẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ jíjẹ múmu student ń gbádùn bàjẹ́bàjẹ́ ẹni tó fẹ́ ṣèyàwó ó ní tó ti prepare kalẹ̀ fún àwọn àfáàtàn ní problem pẹ̀lú Qaddafi ní kò ń ṣe tó lọ́rọ̀ worldly life ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àkídà tí ó gbádùn làwọn àfáà ní problem pẹ̀lú ṣùgbọ́n wọn tó ṣe yí pé wọ́n ń tako Qaddafi yìí ni wọ́n gbà á ah, láti jọ yìí ẹ̀wù ọdún tó 40 kìíní kan years àṣọ́hun ah, nìkan ni mo pàdé èèyàn kan ó ní àjọ tán ti bí òun òun mo lórí mi àfi Qaddafi ah, kó kúrò mẹ́kẹ́lómi náà bọ́ síbẹ̀ náà in tó ń fi 80 Qaddafi mẹ́ so àwọn pípù iná ẹ̀nà wá parapọ̀ NATO ní kìníkà Amẹ́ríkà ní Russia gbogbo wọn wọ́n lọ Libya láti lọ bọ́m̀bù àwọn ará Libya ẹ̀mí lọ́lọ́ṣọ́fò ní Libya ṣùgbọ́n wọn kò kọ́ṣẹ́ lọ́rọ̀ Gaza Gaza Gaza torí pé kí ni jọ́kà ní fún wọn wọ́n pa àwọn mùsùlùmí káàkiri ṣùgbọ́n wọn ní sọ àwọn yíò wọn wá kọ̀ láti mọ ẹni tó ṣe wípé ọ̀tá ìsìláàmù tó lágbára lòun náà ìlú tó ṣe pé ọ̀tá ìsìláàmù tó lágbára ni wọ́n ọkọ̀ láti máa yin ìlú yẹn fún yín ni nítorí pé kìíní ẹ̀ lọ níbi kéèsì lè ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí gidi ìyà ń jẹ àwọn mùsùlùmí káàkiri wọ́n ọ̀pẹ́sàn àwọn mùsùlùmí káàkiri gbogbo ẹ̀ náà ló gbọ́dọ̀ kàn wá gbogbo ẹ̀ nínú wá gbọ́dọ̀ máa bàjẹ́ fún torí pé mùsùlùmí ni mùsùlùmí ń jẹ́ ni mùsùlùmí ni kíni mùsùlùmí ń jẹ́ ni so ọ̀rọ̀ protest kò ń ṣe nǹkan tó ṣe pé islam encourage kìí bí dáadáa o mọ́ ṣe kí ni aburú mọ́ ń bí tabawa rí nínú protest ọgọ́rùn tí méjì bá dá ń bẹ́ kásíkọ̀ rẹ̀ ẹ́ so tó má ní kó sọ dájọ́ lórí protest kí ni wàá sọ so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam The Guidance Facebook page. Follow. like, and share.